adin bisi da tanajin mumoji sut nu maj bailo indan krosi dana en na jiala ni ida na batna na jiala ba indan e kroyi ko idaji ke matu jakte chapitre ko gum be kuti jogi dijo ira yana jin ko dasini ba wui karele ke gol rosi kog ndi kadmojsi na jide kogum ketejo na inwe dan ketejo majele degi abilangai kita kumalatu ala dana isota kadum nu jiduni anto ko kinya malaka kemege bare gir do ala tani ala gir do ito ala gir do dengeno to adi nowe bala wajinwe idana waj degi kadum batun hal degi kumajal bare batun hal degi kumajal lani mam gang sare dorte kumana bala wajinwe kadra bato kad bato ngeno ka juron kingegin kem ku jiyantini nuwe ilagirra bato bak ndog nganda ni wajinaje idana imbati majalyasi man baku ari ban titimbode anan kulura majalya digiti ba nuwe na kulura bato tutum dan nuwe ra bato we bani ala wajin kada kime kingegin kem ku jiyantini kidag kiyelgi ba dan na an keme bani ndo ya las dota adal wuta tabato man bok ela girti kido ayi dingayo ba man talo malam ba de ngai anun koron wete kad te tabato adde ba no we dana nto na jamale yala no kon wuta ar de malang woyin titna lay danne ba bola e titin totum degnan kulum mbatalata aran majelgi arayin agbogin andoyin yak diringi bimbakin kaja ala njeji kristi yen duniya tlani ijeji kristi ninala tidan tame kadningi kaji duniya adi den takem jeju saregu to dokote den bati jeji kristi ko anuji ko idaji jean chapitre mi verset kuti jo gidi jo ala gang sare de ko gumale banini la sare malam ije ngont adi jeju krist ita kem jeju na jeju krist adi ye gang sare dunet la kadinge mbaten ge awun kum dila hor ngandang te bandi nge gen tan lin dan wuldit an kum kaj ngandang te tum ita kem jeju i jeju krist ni dobu kna jikro kum ka kaj ita kem jeju dekra nka da ji goto tabato ko gumbe ba jeji kristo irob kaji ko gumbe to indi kita tele ilo randan kroi ala tari ala tetro kaji jadi ba adi jeji kristo bere mbat ka je jejo ni yi kwa ni mbatroi ba la mbati ele ntoi na jalan mojisi ilo randan krosi na jalan majito yin agmalan amen